kà gan wọ́n lè pé ó yọ tó alimọ̀kọ́mọ́tò rọ́bì ata aṣẹ́rata alimọ̀tí yàtù ogun yẹn la di báyìí ẹjọ́ ní ọ̀sẹ̀ tó lọ alimọ̀tí yàtù náà. wọ́n ní harrison muhammad kọ́ mú ó ní mo dìde ní mọdínà tó sàlám ní bagidad wọn ń pè mọdínà tó sàlám lè hajj àti lè islam láti lọ sí hajj sí islam ẹ ọ yẹ ká máa béèrè bí ó ti jẹ èwo ni èyí islam èyí tí ìsáájú islam òun ni hajj tọmọdé òbí bàlágà bá sí abẹ́rù sí ìdọ̀mọlúwàbí hajj tó ṣe yẹn ṣe hajj islam tọ́ba balaga tó padà lọ ṣe hajj mi tí wọ́n máa jẹ́ hajj tẹ̀lé bẹ́ẹ̀ náà lẹ́rú tọ́ba dọ́mọlú àbí àṣẹ lọ ṣe hajj mi ìṣẹ́jọ́ ṣe hajj tẹ̀lé islam tọ́lá ẹ̀fẹ́ wọn bá gbọmọ lọ mọ́ káàdì bẹ́ẹ̀ lọ èyí náà kí alájà alájà ẹ̀rọ lẹ̀ ń gbé o <laughs> torí bí ni mo dìde ní mọ̀dínlẹ́sì sàlám bàgídádà ní yẹrẹ hajj tẹ̀lé islam. láti lọ sí hajj islam. Ìbá wọ̀rọ̀. Wọ́n ní ìgbà tó wá di pé mo parí bìáwùnilá àtàfàtà mo parí àwọn ọ̀sẹ̀ ìjọsìn. Mo gé kaná. Ìtumọ̀ rẹ̀ nìyẹn. Mo parí. Mo pẹ̀lẹ́ àdáyà. Òun ló ń pè ní táfà. Ẹ̀dígẹ́sì. Mo sì wá tó wá lẹ́tọ̀ọ́ sí àpẹ̀yẹ bẹ́ẹ̀ ìlú lọ́fíńdà wọ̀rọ̀fà àti ìsìn ìbálò pẹ̀lú obìnrin. ó ní mọ yàní mọ́símù káyìf mọ́sídù káyìf ìgbà wọn ti máa rí mọ́símù káyìf káyìf náà. so sọ́dàfà mọ́símù káyìf ó ní àkókò yẹn ń bò ṣe fẹ́ kẹ́ máa wá àkójọ ní mọ́sálásí káì tọ́wà ní kíni o tọ́wà ní mìlẹ̀ mọ́sídò káì lọ́wà ní mìlẹ̀ mọ́sídò nẹ́mírà òun ní ti àròpá ó lọ́wọ́ àṣèdèdè mọ́símù káì yẹn ni àkójọpọ̀ ibi tí mọ́sálásí yẹn wà ní mùlẹ̀ ó sì dèdè kíni o màmá náà sọ̀yì èyí tó lágbára nínú ooru ó ní ìsẹ̀sáàrùtù mo wá wá ìbòjì ó ní ìsẹ̀sáàrùtù yẹn mo wá ìbòjì lè tọ̀rọ̀ rà kò sí mánì fún kò sí mánì ìmọ̀ yẹ kí arọ̀ zọ̀hìrà pẹ̀lú tó lè sọ yẹn níbi ooru ọ̀sẹ̀ tó ń ṣe gẹ́rẹ́gẹ́rẹ́ yẹn. ó ní láàrin ìgbà tí mo wá wà ní abẹ́ tẹ́ǹtì tí wọ́n ṣe láti di awọ mọ́ àrùn fọtún bírọ́ pẹ̀lú àwọn èèyàn kan tí wọ́n jí ọlọ́pọlọ pépé. ee ó ní ó dẹ̀ ti gbóná girigiri wà tó èso yìí àwọn òkúta wẹ́wẹ́wẹ́ náà tó rò bá mú a gbọdọ̀ jóyàn lẹ́sẹ̀. ó ní sẹ́wárí ọ̀yẹ́yẹ́ òru yẹn gan ó ń kó tà lòbọ̀ bá ojú ọ̀gà. إذ هجم علينا شيخ Fata Mùsàlá Rìhàn. Ó ní bó ṣe jálùwá lójijì ni ẹ, ọ̀nà míì tí Arísù fẹ́ sọ wá ní. Ṣéèkù kan bá jálùwá lójijì. Ṣéèkù táwí Mùsàlá ṣe hàn arúgbó ni kò jọ. Ìyẹ̀tìlú wẹ̀ ń tọ́tẹ̀lé òun lọ́dọ̀ Mùsàlá Rìhàn tó ṣe yí pé òun rìn àrìyá, òun sáré rìn ó ní ṣéèkù yẹn wá sálámọ̀ ní ìsálámọ̀ ẹlẹ́kan tó lọ́pọlọ. ṣéèkù wá tún bá ní sọ̀rọ̀ ní ìbáni sọ̀rọ̀ bí alásùnmọ́ tí èyí ṣàjèjì. ọ̀bùlà bá ó ní àwa wá ń sèmọ̀. pẹ̀lú ohun tí ń fọ́nká ní sèmẹ̀pẹ́ ihe nínú àlùlù rẹ̀ wá náà ìyẹn ni pé ó wù wá níta alákọ̀ọ́kọ́ ó ohun tí ń nínú àlùlù rẹ̀ wá àjìbìnà àwa tún sèmọ̀ a sì yàlẹ́nu níbi ihe àìsíjú rẹ̀ kọ́bùlà bá sọ ihe sọ fún wájú wà síjú rárá. ó ní àwa sọ pé ta ni ìwọ gẹ́rẹ́ ta ni ẹ̀ ń gbolo tiwa who are you bó ló ti wọlé ọmọ azanta ó ti ẹgbà yọ̀ǹda rárá. wọ́n ní sẹ́rẹ́ mi bàbá yìí fẹ́ gbà láàyè ẹni tí ń wọ́ rẹ̀ ni mí wọ́tọ́ lè bo mò ń sì ń wá àánú ẹ̀rí pé mọ́tò wọ́n ń pe kí nìkan ní àfáàtò àwàlíyà òun ni ìtọ́jú alákọ̀ọ́kọ́ sísẹ̀lẹ̀ bá tẹ̀ sẹ̀lẹ̀ ẹ̀hẹ́n ni wọ́n ti ń pe ìsáàf ní ẹ̀kẹ́ ambulance kan máa ń fi sáré gbé àwọn gbòòrò gbálá rẹ̀ káyọ̀ ó ní wọ́n tọ́ nípa ìsáàf ẹni tí wà nù nìyí. ó ní tẹ wá rí àṣírí ìnira tí ń bẹ fún mi kọ̀ pamọ́ ìbẹ́yìn náà ti wò rí bẹ́ẹ̀ tí wò mí ìlẹ́yìn ṣẹ̀fì àwọn líkà ó ní ẹni tó bá lè wò mí wíwò wíwò mí mo nífẹ̀ẹ́ sí kéèyàn gbójú wò mí ẹni tí ó sì wò mí yẹn yóò jẹ olùsìpẹ̀ káfíń lé tí ó tó mi. ó ní sẹ́wárí wọlé tí mo sáré wọlé yẹn alẹ́ ti àlè kọ̀ ìlẹ́rù ti yá a bú. èyí tọ́já sí pé ròyìn ròyìn so pamọ́. kò yẹ kí yẹn ṣe yín lè torí gbogbo àwọn tó bá já lápọ̀lé kí gàgà kan wà fún gbogbo èèyàn máa wọlé tì wọ́n lẹ́nu. ọ̀là wa bí lérè ọ̀dà bá ní lára bóòlù ti mọ̀ lọ́wọ́. àti pé kí ni tó tọ́ka sí ọwà ọwà sọ láì pé. wọ́n tó rí ṣojú. ó ní bẹ fún àlìkárọ̀ ọrẹ nta nẹ́ṣẹ̀rán ó lóorùn tẹ̀lé mòbí yìí nàfàhàtúhù tó ṣe pé ìhó sùkùsùkù ni yóò túrú ṣídù yìí láàárọ̀ òdì yìí o fàwùhátùhù fàwùhátùhù rírì rẹ̀ òun ni wọ́n máa tọ́ ni sọ́dọ̀ lọ síbi àbàtà rẹ̀. kí ló dé tí gbogbo yín èyí ara ka kí ó yìí ra ẹ̀ ń wéèsì fẹ́ẹ̀mù mi. ẹni tí wọ́n máa yára ka ni kọ́ máa ka ẹ̀ máa ka dáadáa o. ẹni tí wọ́n máa bàtìkù mi jẹ́ fa. fàṣẹ̀dìlẹ́ntùbìtà àrùjẹ àrùtìkùm àlẹ́ tàbẹ́lùjẹ àrùtìkùm. ó ní wọ́n wá wá ìtọ́ka bìtà àrùrọ̀jì àrífíkù pẹ̀lú òórùn àdídùn yín àìlàtàbàlójì ọ̀rùfíkù lórí híhẹ́ ẹ̀ rírì yín tá a rírì yín. بحسن المنقلب من عندكم هو أتوفوا من ردنه تدوعوا رندكم tàdánwó rọ̀ǹdìkù ìyẹn pé òórùn rọ̀ǹdì yẹn náà irúgbìn tó dùn náà lòun náà tó lóorun àdídùn ìyẹn pé dúndùn oorun yín òun ló tún mi ní bí lè mú nǹkan láti ibìnrin máa rí ibi tó dáa tí mo lè fi sí lọ́dọ̀ àwa padà béèrè lọ́wọ́ rẹ̀ pé tọ́da bùkátà káfí lè làbọ́ra wa lọ́rùn láti ṣàtìlẹ́yìn fún ọwọ́ àṣọ báyìí pé ó ní mo ní bùkátà o ọmọ kékeré tó sì tẹ̀lé mi ọmọ mi yìí náà òun náà ni òun ti wá àwa sọ fún báyìí pé ó ní àti méjèèjì àti bùkátà àti tọmọ ẹ gbogbo ẹ náà láti yá ẹnìkan kan náà méjèèjì ò ní pẹ́ yọ́nú àmọ́ alikóbọ̀rọ̀ alikóbọ̀rọ̀ kébè tó máa rẹ̀ ẹ ṣeun àgbà ní ọkọ̀ ṣáájú tí o lè kọ́kọ́ lè gbọ́rọ̀ ọmọ kékeré àgbàlagbà kọ́kọ́ sọ̀rọ̀ náà ọ̀kọ́ ẹ̀la ẹ̀jẹ̀ sábà alùgábọ̀rọ̀ ó ní ọba ní bẹ́ẹ̀ èmi ní kọ́kọ́ sọ̀rọ̀ kódà mo fi gbúra ẹni tó tẹ́ asábà alùgábọ̀rọ̀ ẹni tó tẹ ilẹ̀ méjèèjì ni wọ́n ṣe máa ń pe ilẹ̀ ní alikóbátú alikọ̀fọ̀rọ̀ alikóbátú alikọ̀fọ̀rọ̀ sọ ẹni tó tẹ́lẹ̀ méjèèjì mo fi búra. wọ́n ní bó ṣe ti wípé ó fò pán bí kéèyàn ọgbẹ́ mọ̀ bí ọ̀fọ́ ọ̀fọ́ ti máa ń bẹ̀yẹn àtàwọn ikọ́ àbí kí lè yí kẹ báyìí ọ̀kẹ́rẹ́ ọ̀kẹ́rẹ́ kọrí ogori ìrókò ó mọ̀ wá tàbálẹ́ ló bó ṣe bẹ́ẹ̀ nìyẹn láti sọ̀rọ̀. ẹ ò bí ẹni tí wọ́n túlẹ̀ láti di dídè tí wọ́n dè wọ́n á ń ṣàdà wọ́n bá bẹ̀rẹ̀ sí kọrin. ọ̀yà. àmọ́ ìfẹ́fẹ́ kọ́ ẹ kó ọ̀rẹ́ dàgbọ́. Ìrọ̀ ìrọ̀ ìrọ̀. Ìrọ̀ ìrọ̀ ìrọ̀ àwọn akẹ́kọ̀ọ́ kẹta tó gbé náà. Àà ẹ má wí ikú yẹn dákun ẹ má wí ikú yẹn. A ní kò gbọdọ̀ jẹ́bẹ̀ láéláé. Èmi mo ọ́. القبض عدي بعد الوجاء والتعب وشقتي شاسعة يقصر حنيها حببي من مرهم قبض عدي بعد الوجاء والتعب وشقتي شاسعة يقصر عليها قبتي wọ́n ní ilé mọ́rọ̀ ọmọnìyàn kan ní mí òbòdé àbí tọ́já sí wípé òbòdé àbí ó ń ṣẹlẹ̀ sí mi nǹkan ti tún ń ṣẹlẹ̀ sí mi bàdàlíwà já wọ́n ta àbí lẹ́yìn àlìwájà ìbànújẹ́ ìdààmú tún bẹ́ńbẹ́ wọ́n pinlẹ̀ rẹ̀ sọ́dọ̀ mi ọ̀ṣunkọ̀ tí ń ṣaṣe àtò ilé mi jìnnà kò sóró àní àfàbàbí làkúmì mi ò lè débẹ̀ ọ̀yà bàbá màáyé pariwo dára tó ọ̀dùnkún àtòrò ní ńlá àbí. ẹ jẹ́ àmàmì lẹ́yìn yẹn kò sí lọ́dọ̀ mi kárí dára tó ń tí wọ́n tọ́ mọ bí èkùkù àgbàdo tàbí ká sọ wípé ohun tí ojú kéńkélé báyìí lọ ohun tí wọ́n bí kóró ọ̀ka bàbà mọ̀tòbó àtúnmíńdáhábí tí wọ́n ṣe láti di góòlù. ọ̀yà. nígbà tí mo ń ta àjàkú àìsàn sí ìfẹ́lẹ́ àbúrí. wọ́n lè fàhílà sí arékèrèké ní mo ń ta àjàkú wọ́n ti tilẹ̀kùn ẹ̀ mọ́ mi wàhírọ̀tì tẹ̀lé àbùbí ìdààmú mi sì ń fi mí ṣeré. ọ̀yà. ó ní ìníríta hálsì tí wọ́n bá ní sọ́lá fòlù ẹ̀wà kó nílé òun jì ráàjì la lẹ́ni tí ń fẹsẹ̀ rìn tí wọ́n bá ní rọ̀jálà ayémọ́ṣá àlárí jìlì. kò sí yé irú ẹ̀ ni ọba adẹ́dà sọ nínú sọ́tún hajj ìwà azim ìnáàtì fi hajj yàtú rìjàlá rìjàlá ayé rọ̀jìlì rẹ̀ kìí sàwọn èèyàn ó kè dé ìyẹn ni wọ́n fẹ́ tu ni má tu lé yẹn o kéde báwọn yẹn kọ́ sí hajj yàtú kàrìjàlá àwọn èèyàn wà á bọ̀ rọ̀jìlì rẹ̀ lẹ́ni tí wọ́n fẹsẹ̀ rìn wàhálà tó lè dọ́ọ̀mẹ̀ àtàwọn tí wọ́n tún lọ ràkúnmí apánú yà sí ilẹ̀ tó ìfọ̀ ràkúnmí yẹn ni wọ́n tún wá min kulli fajjin àmì níbi àwọn ọ̀nà tó jì rere rìjà aláfẹ̀yẹ ayé ọ̀kìlì náà lẹ́ni tó fẹsẹ̀ rìn ó ní ìnírísà alẹ́ sọ̀rọ̀ jìrà tí mo bá tíráfù lẹ́nu tó bẹ̀sẹ̀ rè èso dàwa ilẹ̀ àtọ́bí màá sì máa fáyọ̀ okùn fà parun òfòkọ́ tìtọ́ ọkọ̀ mọ́sẹ̀hábí ẹ mọ̀ pé kọ̀kọ́ gígù láfoto àdìrù àdìrù àdìrù òfòkọ́ tìtọ́ ọkọ̀ mọ́sẹ̀hábí ó ní wàyí sàkálà fúdù tí mo bá tó wá wọ́n yìí. ani rúdú fúkọ́tì nípa àwọn èrò tí yẹn máa ń jọ rìn dọ́ ọmọdé ha ojú ọ̀nà ni ó sì fún mọ́ mi. Aya ẹ̀sọ́ ọ̀bùrọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ọba mi. Ó lè mọ̀ sá fúnra tí o ìmáàmì gúlégúlé mi fi sùúrù ní ínkù kèsì. Wàá bọ̀rọ̀ sí ìfẹ́ sọ ọba mi. Omi ojú mi sì ń dá gẹ̀rẹ́gẹ̀rẹ́. wàhántùmọ́ ẹ̀yin wá ní mọ̀ntájà ń rọ́jí ní ibi tí èèyàn ti máa ń rí èròǹgbà rẹ̀ mọ̀ntájà ò òun ni gbèsè yẹn ti rí àgbìyèlé ìbúrí àgbìyèlé ẹni tó lérò ń gbalẹ̀ yìí wọ́n máa rí máa tọ́ ọ lábí níbi tí yẹn sì máa ju tí bá ń fẹ́ sí òun lẹ́yìn tá a kọjú dà yìí. lórí àhàlà wọ́n lè lò ọrẹ yìí wọ́n lò wọ́n ti ń ni wọ́n lá ní hàlà òṣùwọ̀n bí kìí ṣe àtẹ̀sújò gan ẹni máa ń sọ aládùúgbò fi àárọ̀ ni ọwọ́ àánú àpọ́nlé gbogbo ẹni wọn bá ń sọ aládùúgbò ní àpọ́nlé lọ́wọ́ ọ̀wá forúkọ ń fi àárọ̀ mi ó ní dúkìá yín gan wá ní fi àárọ̀ mi nínú nǹkan tó ṣe pé ẹ máa ń jú lẹ́nu ẹ máa ń mẹ fáwọn èèyàn ni. ọ̀yà wọ́n ní mọ́ lásàmọ́ rẹ̀ ta ọ̀rọ̀ nìkan gbogbo ẹni yóò tí bẹ̀rù bá ń bẹ fún kò ní fara tì í fàkà fàdé ta nù wá bí kó ń tọ̀hún máa wá fáyà ọ̀gàn ọ̀gàn ànúwàbí ewu tó ń dọ̀wọ̀ fáyà rẹ̀ wọ́n bá ti wá fara sí i. ọ̀yà. wọ́n ní fọwọ́ kọ̀ọ̀kan láti àdára àmì o gbogbo ẹni tí máa lérò ń gbà kò ní wá pípọ̀ ìbá àtún ọ̀rẹ́ yìí fọwọ́ hù bí táwa ní sẹ́bù fún òṣùntàn. ọ̀yà àdìbò méje àdìbò mọ̀nkọ́lá ó ti fàdé àdìbò ẹ̀yà sàánú níbi ìtàn mi tí mo wí wà á sì ló mọ nǹkan alábi ẹ sì ṣàtúnṣe ibi tí màá fẹ́rí sí ọyá. ó ní bẹ́ẹ̀ bá ní kẹ́ lọ ìdẹ́wò ìṣẹ̀mí mi fi mọ́tí àmì nípa bí n ṣe ń jẹ wọ́n mọ́tí àmì àti bí n ṣe mu ọ̀yà. yóò sì bàyí ń lújẹ́ dóòrè lẹ́bi ìnira mi tó ṣe yí pé àtìlámọ̀ ní lè lè kóra bí èyí tó jù mí sínú ìbànújẹ́ báyìí. tẹ bá wà lọ ọmọ àtàbí ìpínlẹ̀ mi wọ̀nẹ́sàbí àtìrẹ́ mi wọ́n mọ́sí àbí àti ìlànà ẹ̀mí tẹ bá lọ ọmọ ẹ̀sìn sí ìsìn ọ̀yà. bákan náà tẹ bá tún lè mọ ohun tó gbójọ ìmọ̀ mi mínà lè wọ́n lómi ló kàbí inú àwọn ọmọ ẹ̀sà tẹ bá mọ̀ ọ̀yà. àwọn ọdún tó bọ̀ àṣọ. ó ní làwọn tààrà ti kóòmù ṣubú hàtó ìrújú kẹ̀kẹ́ ò ní sẹ́rí sọ́dọ̀ yìí ti alẹ́ dáàrí kí àìsàn ti yọ mí lẹ́nu adágbé tí ó ti mọ̀ kí gan lọ́sàn mí ti bá yọ. ẹ ò kè sí ìyé rárá rá tẹ bá mọ bí mo ṣe bí mo ṣe bí mo ṣe ṣe gbìyànjú rẹ gbà gbà mo tó jẹ́ ọ̀jẹ̀ nígbà ìkéwù yẹn yẹn. ọ̀yà. wọ́n ní ètò ọ̀dà àdúgbò àpẹẹrẹ àbá padà yá ọ̀ fọlẹ́tà ní lámọ̀ àgọ́ ọlọ́mà ṣe tọ́ba jáde pé mi lámọ́ àkún òrìjẹ́rìtò sáàdì ìyálẹ̀ àdàbí tí n bá mú ọyẹ ẹ̀kọ́ ni tọ́ba yìí pé lọ́ọ́ tí ó ní kọ̀ bá ti dà ọ̀yà. wọ́n ti sẹ́rí ẹ̀kọ́ tí mo lọ kọ́ yẹn dàhámì dàhámì àìdá ẹ̀kọ́ ó ti kàn mí wàá kọ́ ni fíhi ábì. kódà bàbá mi ti ṣe kí ni o ó ti kọ̀mítì nítorí rẹ̀ nígbà tí orí nǹkan mú wa bàbá sọmọ. àwa sọ fún báyìí pé. ó ní sọ orí náà orin yìí ó ti là á mọ́lẹ̀ kó tó sì ni ẹ sọ ìparun fún mi ẹ̀ pé òní nǹkan àwa sì máa fún ẹ ní nǹkan ẹ̀gùn tí ó gbé ọdún ìlú ẹ̀ àti rẹ̀ kí ni ní bùkátà tiẹ̀ náà ọmọ náà ó sì ti kọ́ òun náà ọmọ òun náà òun náà ti ya ọ̀daràn nù bára ọba ní kómi ya bù náà ọmọ dìde bí bẹ́ẹ̀ ti dìde. ẹ torí bẹ́ẹ̀ sọ ohun tí ń bẹ lẹ́mìí rẹ a máa nǹka ọ̀sẹ̀ ń jẹ́ ọ̀yẹ́ ẹnu rẹ̀ ó tọ̀ ó ti yé ní sìn ni pé láàpò tí a fa mú kà ọ̀sẹ̀ ni tí ọ̀yà ọlẹ́nu máa sọ̀rọ̀ lọ. ẹ bọ́mọ yẹn ti dìde tí balógun ṣe máa ń dìde nílé bí ọ̀rọ̀ ọ̀sìn láti lọ jagun. lisaanan kàlẹ́ ádìbìlì àlìjọ́rọ́ọ̀s wọ́n ní kó ọba rẹ̀ ṣe fún àwọn rẹ̀ lébelébe kàlẹ́ ádìbì àlìjọ́rọ́ọ̀s gẹ́gẹ́ bí ìdà tó mú ló ti ẹsìn ìdà tó ti mú ọwọ́ abẹ́rẹ́ sí kọrin díẹ̀ náà pé yàtàdà sáńbẹ̀lẹ̀ máa lè làwọn ọmọ ẹ̀ tí ẹ̀ ní tí ẹ̀ sórí rárá. náírà á sì. يكاد في المعالي لهما بان مسيدا إما بان كاي بعد كثير هذا هذا في ملا جري يا سادة في المعالي لهما بان مسيدا ومن هدانا بخطب قاموا بدفع المكيدا وجيدا وغريدا ما خطبا Àmọ́ ẹ̀lẹ̀ mọ̀ kí ìrìnà, ó yẹ kẹ́ máa gbé tó yóò fi wẹ̀ sí ọ̀fẹ́ kí ó. Ọmọ yẹ hóòdù aláìyẹ Bàtìlọ́lékónú ṣẹlẹ̀ àti وجرنا قوى عصيدا وعليهم فصل قنوز الحديدة أريد منكم شواء وجرنا قوى عصيدا أريد أن تنفي المعالي mo pe àwọn aṣáájú nínú gíga ọmọ náà fẹ́ tọrọ bára bíi ti bàbá ẹ̀ làhùnmá báni mọ̀sídà tó ṣe pé wọ́n ní ilé tó ga gogoro wọ́n mọ ní ìdá mẹ́ta fàdé bọ̀ mo fi ẹni tó ṣe wípé tí ewu ìgbà kan bá rọ́lù tí ewu ìgbà tó bí wọ̀ kọ̀ọ̀mú mi dá fún ẹ̀lẹ́ mọ́ kí é wọ́n dìde láti ti ètè yẹn dànù. Wàmọ̀ ṣẹ́ ọ̀rọ̀ àárẹ̀ yẹn. فطلقت أوصل عبيدا أريد من قوس وعاء فجعل قوة wọ́n ti mọ̀ tó pé mọ́ yẹ̀húlù àléhìm àwọn tó ṣe pé á fúyẹ́ fún wọn bàtìlọ́lẹ́kọ̀ lóńzẹ̀lẹ̀ àtìdá ìnẹ́pẹ̀pẹ̀ ọ̀rọ̀ àlẹ́ àtìdá sí pẹ̀pẹ̀ ọ̀rọ̀ yẹn tó jẹ́ èyí tó tóbi òun ni àlẹ́ àtìdá yẹn fọ́ọ̀rìdù mi nǹkan ṣì wá ṣé mo nídìí lọ́dọ̀ ẹ̀rẹ̀ funfun. Tẹ̀rí pé ó ti pẹ́nu bára. Wọ́n jàrìdá kan wá àṣìdá. Mo tún fẹ́ búrẹ́dì. Wọ́n àṣìdá. Àtàtàrò. Ẹ sì lè gbé lẹ́bà. Ẹ lè gbé àṣìdá ní ẹ̀bà. Ẹ̀bà ní ẹ̀gbẹ́ yẹn. Ọ̀yà fàyẹ́dà àdàrú fọ̀rùn kan إذ وانا شهيدا أو لم يكن ذا ولا أدا فشبعت بالسعيدة olùfàyín àlà ń bọ̀rọ̀ gáàgò tẹ́ ẹ bá gẹ̀ẹ́tì yẹn ẹ bá ń wá àwọn nǹkan tó bá kú fẹ́lẹ́ kan bí irú ara ṣe yìí dá èyí tó ṣe pé wọ́n lè máa kì í bọ tí wọ́n bá ṣe ẹ bá ń wá. àwọn làwọn yẹ kàn tí ọba sísọ nǹkan tó ṣe léyìn náà ọ̀ṣàbọ̀ àtó ti ń sẹ́rí dá ẹ bá wá ohun tí ó yomi nù sẹ́rí ẹrẹ fífọ̀ tí wọ́n kú powders flour ẹ yẹn èyí tí ó yomi dáadáa. ọ̀yà àwọn ará rẹ̀ náà kọ́ فهجوة وتهجدا فأحذر من تسدى ولو شفى من قدر Àìsá àǹsà ọ̀nà tó ń rọrùn gbogbo ń dábìrì yẹn tó bá sọ̀rọ̀ yẹ́yẹ́ gbogbo ẹ̀lẹ́ wà lẹ́rí. Fà ájíwá tó ń ọ̀nà tó ẹgbẹ́ yọ kẹ́kẹ́ wọn bá dáhùn fáìfọ́ rẹ̀ kẹ́ kóró kẹ́ lásán. wọ́n nà yí da kẹ́tù bá ń wá elégédé bẹ́ẹ̀ ni elégédé tí wọ́n ti sè ẹ bá ń wá. bá a hà ní rọ̀ máa tà sáà mẹ́ ẹni tó bá ra ọmọ ó ti yí ọmọ yìí ní orí. ẹ bá mú un tí bá ń bẹ́ẹ̀ lẹ̀ wá. wọ́n bá rọrùn ẹ bá mú ọ̀tà sáńdẹ́mọ́ta yẹ́sùtà. wọ́n lọ ṣàtọ̀ bìǹkà dídá kódà bójú èpo ogi ìjẹ́ èpo ogi ẹ bá ń gbé wa. ọ̀yà àwọn ìjọ ẹ̀rọ tó tàbẹ́lẹ̀ họ́ ọ̀nà tẹ́lá àwọn nǹkan tí mo ní ẹ mú wáyà ẹ má jẹ ọpẹ o rọ́gbì dùgù yàtọ̀ àti lóògù ẹ yára o ọ̀nà ẹ̀mú sí i tọ́lẹ́ mi mi lè wáyà ẹ̀rọ jò mọ̀ rí da òun tẹ́ bá tètè mú wá lọ́fẹ́ o wọ́n gbàdọ̀ la mọ̀ sàmẹ́rẹ́ ọ̀ ṣùgbọ́n tẹ́ bá kó jẹ̀ lọ́wọ́ kì í tó jẹ láfẹ́ o èsè bá ìjẹ náà lè rí hílà tẹ́lẹ̀ báyìí ó rí àjò mi tó ti kí láti ẹbí yẹn náà kú o. ọ̀yà. ayọ̀ sọ̀rọ̀ àwọn ọ̀dàrẹ̀ ṣàṣẹ̀lì rà àìdè sọ̀rọ̀ ọ̀kan làyà ọ̀rẹ́ làhà àyà mi ṣẹ̀lì rà. ẹ̀rí lè yí àwọn afi ń ṣe látijọ́ wà á ń tún bo ẹrù ráhà sí i. bẹ́ẹ̀ ní ju mẹ́wàá lọ ẹ̀yin lẹ lóore nínú àwọn bí èèyàn bíi mẹ́wàá ti máa ń péjọ. tòdì àwọn ẹ̀yìndà ṣáàbí ìdá táàkìtì yìí ti lè kókó bá dé. àìdí kò bọ̀ kò là yá ọ̀rẹ́ ọwọ́ yìí lójoojúmọ́ làhà áyà dẹ̀ ìdẹ̀rí. ìdẹ̀ra tuntun ní máa ń bọ́ bẹ́ẹ̀ nígbà tá a fi lọ lé kí oúnjẹ òní ọ̀rẹ́ ti yà nínú kẹta máa fi ń sàdá àlọ lé nìyẹn àwọn máa fi ń lé ní. kò mọ kọlà yá rẹ̀ là áyá dé dá. ọ̀yà kọ̀rọ̀ wo kò wá sí iná. Ìjàmbá tẹ̀lé wọ̀n fẹ́ẹ́ ká. Ọ̀bọ̀n bẹ́yà ti fi màtá rẹ̀. Kó làǹtà yìí náà laqad qara'ukum wasilatun ọwọ́ yìí àtẹlẹwọ́ yìí wasilatun ìmọ̀ ń dàpọ̀ ni mọ́kìnì ṣàmùlásí làtẹlẹmọ́ fi é da àkójọpọ̀ rẹ tó wúlò lọ́wọ́ yìí máa ń ṣe tiẹ̀ wọ́n gòkè àti fi màdáwẹ̀ ó ní ẹ̀rí búgíà mi bùkátà mi ihun tí n fẹ́ tí rẹ̀ kàn fi màdáwí zẹ̀hídà fi màtáwí ẹ̀hẹ́n zẹ̀hídà ìyẹn ni wípé nínú àwọn nǹkan tí èèyàn lè kú lọ́wọ́ zẹ̀hídà tó jẹ́ díẹ̀ mọ́tẹ́rì sì kí ni wọ́n fẹ́ bá ti fi ta mí lọ́rẹ́ fi màtáwí zẹ̀hídà tó di ẹ́nsì búkìá sí bùkátà mi mọ́tẹ́rì sì tó di wọ́n fẹ́ bá ti tọrẹ fi màtáwí zẹ̀hídà nínú nǹkan tí èèyàn lè kú lọ́wọ́ díẹ̀ tó tóbi. أجر وعمرا تفيض الكرب حبيبا علينا سائج فكره كل قصيدة وفي أجر وعقوبة lára mi ẹ má gbẹ̀sẹ̀ lára mi ẹ gbà ládà àwọn kú bá kọ́dà ẹ ní gbẹ̀yìn tẹ̀fíìsù kárí bí hàmídá. ìyẹn ni fífi gbé ìbànújẹ́ mi kúrò àmì ìdá ìbànújẹ́ mi ti ń bẹ lára mi yẹn yàní àmì ìdá ìyẹn ni yóò di ohun tá a padà yìnyín ìgbẹ̀yìn kọ́ ó bá àmì ìdá ẹja wí bẹ́ẹ̀ fíyà ẹ̀jìrò mi ẹ̀ rẹ̀ sàn wà ó kù bá àmì ìdá àtìgbẹ̀yìn tó dùn tẹ̀ bá gbé mi wọ́ọ̀lìnà ta ejò fẹ́kẹ̀rẹ́ yìí sì ń bẹ fún mi àbájáde lórí mi ni ọ. ìyẹ̀fùdà àná kò ń la kọ́sì dá ó ṣe pé ó tún ní àtìrí gbogbo orin táwọn èèyàn lè láwọn ọkọ̀. òun làwọn afúnbára ọmọ àzọ yìí ṣe lórí tòmí ń kó kó dàn mórí tàlà wájú kó kó ìlànà yẹ kàn dá ọ̀dà ká àbíkí náà wíwí. òun kò ń kọ́. Wà wà ìkókó. Ẹ̀yin ò lè lọ wàásùn bí a kọ́ ní káfà àná. Bọ́bọ̀ kó wò bó ṣe mú àwọn afọ́fárá. Lásìkò ìmọ̀ wúlò. Irú ilé ẹni sẹ́bà wípé fa àlèfo náírà ń káfà àná. Àwọn olóyè lè dẹ́. so bá àdìyẹ ṣe rí nìyẹn. ìgbà tá a wá padà rí pé àṣìbùn ọmọ kìnìún ni ah, ọmọ ìṣọ̀yà kìnìún tó tọ̀. amúbàbà tíráfù àdìpọ̀tẹ̀ ẹlòpàá polówó wọ́n sọ wádìí náà lè wá ládàá ọmọ náà àfọ̀hún náà ní jẹ́nà. ṣùkúrí. ẹ o àwọn méjèèjì wá gba ohun tá a fún wọn yẹn wọ́n gba iṣẹ́ dáadáa yẹn bí ṣùkúrí pẹ̀lú ọpẹ́ ọpẹ́ tá a wá wí o lẹ̀ṣáàrẹ̀ àrùdìyàtà tó ti yí pé òórùn rẹ̀ ń fọ́ká ọ̀yà. ọmọ yìí dàkọ́ mi dàkọ́ wà á dẹ̀yà bí yìí dìyàtà wọ́n sì tún mú wá díyà ìyẹn ni pé owó rà padà tí wọ́n dá fún wọn yẹn òun náà lọ́pẹ́ tí wọ́n fi yàn. ìgbà tó wá di fáwọn méjèèjì fẹ́ máa lọ tí wọ́n pinnu wọ́n sì ti ta kókó àti ka Ẹ ka yàní kíní ẹ̀ okùn tó máa fi ń di nǹkan ó ti di pé wọ́n ti ń so wọ́n ti ń so kùn láti máa lọ lọ́yà mo wá sọ fún ṣéèkù pé ìdáta ọ̀rọ̀ fóòkù ó ní sálùkáwà níwájú ọtí ọ̀rọ̀ fóòkù obìnrin kan ní máa ń bẹ̀ ọ̀yà àjàdùn kì í lọ sí àkókò àbẹ̀kọ́ ṣé bùkátà tó kù dàtí bíyà tó bí ṣé bùkátà kan sẹ́kù nínú ẹ̀mí ya gbogbo nígbà náà obìnrin fàdé Yusufa ọ̀yà. ha lè lá ọ̀kẹ́là á òní láyé láyé kò tẹ̀ rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lẹ́fíṣẹ́. bí kò ṣe pé ọrẹ yín tẹ ta ó tóbi kódà ẹ̀hẹ̀ torí bẹ́ẹ̀ bí wọ́n náà ṣe ṣe ìwọ náà ṣe wá lẹ́sẹ̀ rí pẹ̀lú ọ̀rọ̀ rẹ kí sẹ́wà ṣe ṣe dáadáa fún ọ. ìwọ náà ṣe wá láǹfààní máa ṣe ọ́ láǹfààní. ó tún ilé rẹ kékeré ń kọ̀ǹdẹ́kẹ̀rẹ̀ àwùtáwọ̀nà o ọwọ́ á mí kulekule ní mímí ẹni tó rẹ́ sí ìlú rẹ̀ ọwọ́ abẹ́rẹ́ sí ni kọrin ọ̀sẹ̀ yìí kò yọ láàbí mo lè sáànà o tẹwárẹ́ kó ti ń sun yẹn ó sì wọnú ahun rẹ̀ wọ́n fẹ́ máa rọ́pọ̀. sàrójú dáre wọ̀lá kẹ́ẹ̀ káyìfà sẹ̀mí lọ ìlàyé ha ọkọ̀ ní àná kálí ìyá wa àfàlà ọ̀rọ̀ àlàyé ó ní sàrújù dárí o sàrújù nílé mi wọ́n láti àmọ́sá káyífà sàbí lọ ìlàrí ha ọ̀nà onísàn níbẹ̀ wọ́n kọ́ ní àná kàlẹ́ àádì àwọn ọ̀tá máa ti sọ̀kalẹ̀ bí ha ìlú ni wà áfìnà àlẹ́ ha kéde kí wọ́n sọ̀kalẹ̀ bẹ̀rẹ̀ lásán áfìnà àlẹ́ wọ́n bàtẹ̀ jẹ́ ni kí ni wàá wà lọ bẹ̀rẹ̀.

abụghị hatọ zunu bi la dẹ́yì ha tí mo wá kọ́lọ́hún bá ń pẹ̀sẹ̀ mi rẹ́ mbẹ́ fi kan wu ojú mi mọ́ mọ́tòkìm tó à ń tọ̀rọ̀ ti ilu ya ìlú yẹn méjèèjì yìí kọjọ gbogbo àwọn ụgbọ ń anyị. Aya. Wọ́n ní ìgbà yẹn ojú wá fún mi mọ̀dàmí ọ̀hún bílhùmọ́ ó ti tẹ̀ wá láwọn omi dé wọn wá bẹ̀rẹ̀ sí gbà yọ̀ǹda àti máa sọ̀ kalẹ̀ kúrúkúrú. ọwọ́ akórira láti dá a dúró. ìyẹn ni pé ó kórira kí omi dé yẹn máa dà tó di èsì ó kórira kó omi dé yẹn máa dà wákàtí òun ni kí nǹkan máa dà gẹ̀rẹ́gẹ̀rẹ́ ó kórira kó omi yẹn máa dà gẹ̀rẹ́gẹ̀rẹ́ wọ́n láwọn yẹmúlẹ́kì á ní yùká kífà ha àwọn láwọn abú cap kafa yóò cap kéfù ah, a you yóò cap kífà ha ọyá pẹ̀lú sí rẹ̀ ti pé so wọ́n wá ní kafa a ní yóò cap kífà ha le lè dá dúró ìṣáda olè mùsáhàlà stop ṣe sọ́ọ̀pù orin tí a fi o síyàn nínú. ọ̀sà ọ̀sìn sọ́márì ìdágbére ọ̀wálà ọba yẹn yìí padà.